bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah níjókòtò ní lágbára lọ́wọ́ba a máa tún tẹ̀ síwájú nípa ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ míì nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ètò ń túmọ̀ sí pé alùkìámà ó ti súnmọ́ àti pílẹ̀ ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún ẹ̀rí lórí àwọn Yájújù àti Májújù látinú Qur'an àti gbọ́ nínú ìjókòó tí ó lọ ìjókòó tòní lágbára Ọlọ́run bá a máa sọ nípa àwọn ẹ̀rí ètò ń ṣe àfimúlẹ̀ pé Yàjúj àti Màjúj àníṣe àwọn náà jáde sáyé ìjáde wọn yìí ó ń ṣe àfimúlẹ̀ pé ilé ayé yìí ó ti fẹ́ parẹ́ ẹ̀rí látinú hadith àyẹ̀wò bákan náà ó dín wọn yìí ọjọ́ kan bẹ tí wọ́n máa jáde sáyé bó ni wọ́n ṣe jáde ìgbọ́n bá délé ayé irú ìṣòro wo làwọn èèyàn kàn bákan náà àwọn Yájúj àti Májúj ìbàjẹ́ wọn lórílẹ̀ báwo ló ṣe tóbi tó bí wọ́n sì máa tafà sókè tí wọ́n pa àwọn èèyàn tọ́lọ́ wọn pa níbi ìsálásẹ pẹ́tọ̀ káwọn ẹrú mi kú ò ẹ máa sá lọ sórí òkè bó làtúbọ̀tán wọn báwo ni yóò ṣe jẹ́ básìkò bá wá tó ń gbà náà tásìkò bá tó ṣẹ́kù á tún wá bọ́ sínú àpẹẹrẹ míì nínú àwọn àpẹẹrẹ ńlá ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè léè tó ń túmọ̀ sí pé ayé yìí ó ti fẹ́ parẹ́ gbogbo ẹ̀ náà ká lè wà nígbàradì èyí tó yanjú ni nípa àlùkìyàmà èyí tí ń bọ̀ kọ́lọ̀ ń kó ṣe wá lọ́mọ àlùjánnà o ọlọ́mọ mọ̀ ṣe wá lọ́mọ náà o. nínú àwọn ẹ̀rí tó wá lórí àwọn Yájújù àti Májújù àdìs tó pọ̀ ńlọ wá kódà àwọn àdìs ń àdìs mùtàwátìrà lòun náà tún jẹ́ nínú àwọn ìtaari nínú Sahih Bukhari àti Muslim ó ladíìsì Ummi Habiba kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí tọ́jú ọmọ bíbí inú Abu Sufyan ó ní òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ànábì wọlé tó ń níjọ kan fazian ànábì wọlé lẹ́ntẹ́rù bá yakol lẹ́ntì sọ pé la ilaha illallah waylun lil arabi min sharrin qad iqtaraba. Kod, anabi ní a ah, wáyìn ègbé ìyà ńlá sí òní máa jẹ́ ti àwọn lárúbáwá báyìí látàrí aburú èyí tó ṣe pé ó ti súnmọ́ ó ti wọlé tán o fótí aliyahum min radmi yajuj wa majuj mithlu hadhihi anabi nínú odi èyí tí a ma tí a fi ṣe àwọn yajuj àti majuj tí a fi ṣe wọn mọ́lé díẹ̀ báyìí tó tó báyìí ee eh, anabi sọ pé ọmọ ti lanú ń bẹ́ẹ̀ ntótó báyìí màtí ọmọ àti ṣí ń bẹ yuhliku bi isbu'ai al-ibham wallati taliya ó wá fi ọwọ́ rẹ̀ àtàǹpàkò ọwọ́ rẹ̀ àárín àti ètò tẹ̀lé ó wá fi ṣe àpẹẹrẹ pé ntótó báyìí yín kẹ́ni báyìí ọmọ àti bù ń bẹ qalat Zainab bintu Jahshin fakultu ya Rasulullah ó lọ wá nítọ̀ à eré òjíṣẹ́ náà bá Yájúj àti Májúj bó wà ní. àníhùn làkú wa fina salihun bó o nípa ní ó sì dé bá wa táwọn ẹni rẹ tí wọ́n sì ń bẹ láàrin wa anábì ni ìparun lè dé báyìí o kódà káwọn ẹni rẹ ká máa bẹ láàrin yín ìdá kásọ̀rọ̀ làkábàtò bí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ jù tí wà bàjẹ́ tó bá ti pọ̀ jù àwọn ẹni rẹ ó máa bẹ láàrin yín wọn ò ní wúlò wọn ò ní wúlò fún yín o wọn ò ní rọyìn lọ́rọ̀ kankan o nígbà tẹ́ṣẹ̀ tó bá ti pọ̀ lápọ̀jù. nínú àwọn hadith tó tún wá lórí eléyìí ó ní hadithu an ibn Sam'an radiyallahu anhu wáfíì ọ̀nbẹ́ náà pé ìdà ìdà awha Allahu ìdà Ìsá ọlọ́run wà á ránṣẹ́ sí jésù ànábì Ìsá alayhi salatu wa salam pé anni qad akhrajtu ibadan li la yudanu li ahadin bi qitalihim ọlọ́run ní tọ́ ìrẹ́ jésù ìrẹ́ ànábì Ìsá tètè báyìí àwọn ẹrú mi kan mo ti tún wọn jáde síta báyìí o àwọn ẹrú tá a wí yìí wọ́n ti jáde o kò sẹ́nìkan tó lè kàn án lójú o tó bá rí bẹ́ẹ̀ fàhálìsì ìbáàdì ìlàtò àwọn ẹrúsìn mi tí a jẹ́ ẹrúsìn mi tòótọ́ yá a kó wọn lọ sórí òkè tóòr wọ́yẹ́ bá wọn sọ̀lọ́ òyà àjújà ọmọ àjòjì báyìí lọ́wọ́ bá subhanahu wa ta'ala òní yóò ṣe tú àwọn Yájúj àti Májúj yóò ṣe tú wọn sílẹ̀ wa hum min kulli hadabin yansilun àwọn Yájúj yìí wọ́n pọ̀ pọ̀ kọjá bó ṣe yẹ àní wọ́n máa túká ni látàrí àwọn òkè tọ́ga tọ́ga ibẹ̀ ni wọ́n ti máa bẹ́ jáde gìjà yansilon pẹ̀lú ìyára fayamuru àwáyílòm alábòhẹ́rà tọ̀bàríyà àwọn tí wọ́n bá kọ́ jáde tí wọ́n bá kọ́ tú jáde nínú wọn wọ́n gba bí òkun tọ́bárí àyíká níjẹ́bẹ̀ wọ́n gba òkun bẹ̀ wọ́n gba bẹ̀ kọjá fàyàṣọ̀rọ̀bù nàmà fìyà gbogbo mi ti mẹ́ńbẹ̀ pátá wọ́n sì fàmù tányányá wàyàmúrò àkérò hàn àwọn tí wọ́n bá tún wá wá lẹ́yìn wọn tí wọ́n bá tún jáde fẹ̀yàkó lóhùn wọ́n máa sọ pé làkọ̀dùkánà bíi adùn yìí mọ́rọ̀ tàmá a ebú mi ti ń bẹ́ńbà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láì mọ̀ pé àwọn tí síwájú àwọn àwọn ni wọ́n ti mú tán. ويحضر نبي الله عيسى وأصحابه حتى يكون رأس الثور لأحدهم خيرا من مئة دينار لأحدكم اليوم lọ́jọ́ tá a wí yóò sọ̀rọ̀ nàbí yìí lọ anabi Isa aleyhi salatu wa òun àtàwọn èèyàn tí wọ́n bá ń bẹ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tá a wí yìí wọ́n ọ̀ra sí wọn òkè kan ibẹ̀ ni wọ́n wà o lórí òkè Thawr ibẹ̀ ni wọ́n wà o lọ́jọ́ tá a wí yìí hátàyàkó nara àṣọ orí kan tí bá ń bẹ fẹ́nìkan nínú wọn ó lóore ju ọgọ́rùn-ún dínárì tí ń bẹ nínú yín lọ́wọ́. àníbi tó òní fayar gabira lọ Isa wà sábò ní anabi Isa òun àtàwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́jọ́ náà wọ́n bá máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run pẹtọ Ọlọ́run ọ wá ṣàánú wa fayọrísẹlẹ láwọn aléhìmọ nàgàfà Ọlọ́run wà á dẹ bíi kòkòrò bíi ìdín báyìí yọ dẹ sí àwọn yájújù àti màjújù níbi ọrùn báyìí ó ní kòkòrò yìí ó ní yóò ti so mọ́ wọn láti pàṣẹ bẹ́ẹ̀ fọyọsibẹhùn náà fàrṣà làwọn yájú àti màjújù ni wọ́n bá kú kàmọ́ọ̀tì nafsin wàhídà bí ìgbà téèyàn kú tẹ́mìkà kú òní gbogbo wọn ṣe kú lẹ́ẹ̀kan náà wá thumma yuhbatu nabiyullahi Isa wa ashabuhu lẹ́yìn náà ọlọ́run wa ní kí wọ́n sọ anabi Isa àtàwọn mùsùlùmí tí a ń bẹ pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà ọlọ́run wa ní kí wọ́n sọ wọn kalẹ̀ sórílẹ̀ fala yajiduna fil ardi wọn ò ní ríbi tí a lè tẹsẹ̀ bọ̀ lórí ilẹ̀ látàrí pé gbogbo orí ilẹ̀ pátá ń làwọn Yájújù àti Májújù òní wọn ó ti kú sí. bílẹ̀ ìbátan ti wá ṣẹlẹ̀ òórùn yóò tún bọ̀ gbogbo orí ilẹ̀ fayargabu nabiyullah Isa wa ashabu ilallah lànàbí Isa àtàwọn ìtẹ́ máa bẹ pẹ̀lú rẹ̀ ńjọ́ náà wọ́n bá tún ọlọ́run màsánú wa òórùn àwọn akínní mọ́màjò tún pa wá fayarisilaw tayran ọlọ́run wà á rán ẹyẹ kan yọ̀ọ́ àwọn yẹn ta wíì kan àná kìlìbọ̀ ọ̀kùtì wọn ó gùn pọ̀ lọ́rùn àfi bí ọrùn ràkúnmí òní wọn ó ṣe gùn lọ́rùn tó fatahmiluhum àwọn ni wọ́n máa wá gbé àwọn yájújù yìí wọ́n máa gbé wọn níkọ̀ọ̀kan ìjèjì fatatarahuhum aishu sha Allah ibi tó lọ́nba fẹ́ kí wọ́n lọ sọ wọ́n sí ibẹ̀ ni wọ́n wà lọ sọ wọ́n sí. nínú ẹgbà wọ́ọ̀rọ̀ mi etí imam muslim tí ó wá òun tún ṣe àlékún pé laqad kana bihadhihi marratan ma ẹni pé àwọn tí wọ́n bá wá àwọn àṣì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wá lẹ́yìn ìṣe alákọ̀ọ́kọ́ wọn ni à ah, ibú mi ti ń bẹ níbí yìí rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó mọ yẹ̀sì rún lẹ́yìn náà wọ́n mọ wá wọ́n mọ rìn lọ hátà yantahu ila jabal khamri tí wọ́n fi dé orí òkè kẹtẹ́ ń pè ní jabalul khamri òkè yìí wọ́n bẹ nítòsí baitul maqdis wọ́n wọ jabalu baitul maqdis fayakulun wọ́n mọ wá sọ pé ìyẹn àwọn Yájúj àti Májúj wọ́n ní lakọ́dí katal ní amẹ́nfil arun gbogbo àwọn tí wọ́n bẹ lórí ilẹ̀ pátá lẹ́dà àti pa wọ́n tá o halumma ọyẹ máa wá bọ̀ falinakutol máa ń fi sàmà gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ń sàmà náà ẹ̀jẹ̀ apá wọn ẹ̀jẹ̀ àyànjú wọn àwọn Yájúj àti Májúj àwọn ni wọ́n máa wí báwọn o fayarmọ́ọ̀nà binashabihim ila sàmà wọ́n máa wá ju ayùn wọn rọ́bà wọn akọ wọn wọ́n máa jù sí sàmà fayarudullahu alayhim ọlọ́run wàá dá a padà sí wọn ní tó ṣe wípé ẹ̀jẹ̀ wà lórí ẹ̀ wọ́n máa ṣe jàgé ní yòdò àti para ayé àwọn ẹ̀dá tí wọ́n bẹ ń sámà náà àwọn tó ti pa wọ́n. nínú hadith mi ìtàbílẹ̀ ibn Mas'ud tí ó gbà wá kọ́ọ̀l ó sọ pé lamakana laylata usriya bi bi rasulillahi sallallahu alayhi wa sallam lóru ọjọ́ ètí ẹ̀ mú òjì sallallahu anabi sọ bẹ́ẹ̀ pé lakia ibrahim ó ló ń pàdé anabi ibrahim anabi musa anabi isa fatadakaru sáà ní gbogbo wọn ní bá jọ ń jíròrò wọn jọ ń sọ nípa ọjọ́ ògbéǹde alùkìámà nípa bí alùkìámà bí ó ṣe tó ìlà ànkọ́là débi pa wá sọ pé faradul haditha ìlà Isa wọn wá dá ọ̀rọ̀ padà pétọ̀ ìrẹ́ jésù ìwọ náà sọ sí ọ̀rọ̀ yìí fadakara kotla dajjal thumakol ó sọ nípa bí wọ́n ṣe pa Masihu Dajjal lẹ́yìn náà ló wá sọ pé thumma yarji'u nnasu ila biladihim lẹ́yìn náà àwọn èèyàn wà sẹ́rí padà lọ sílùú wọn. nígbà bá ń padà lọ fayastaqbaluhum Ya'juj wa Ma'juj làwọn Ya'juj àti Ma'juj ni wọ́n bá tún pàdé wọn lọ́nà wọ́n bọ́ lọ́wọ́ Masihu Dajjal wọ́n tún bọ́ sọ́wọ́ àwọn Ya'juj àti Ma'juj Ya'juj àti Ma'juj yìí wa hum min kulli hadabin yansilun látàwọn òkè tọ́ga tọ́ga tọ́ga ibẹ̀ ni wọ́n ti máa tún jáde pẹ́ẹ́rẹ́pẹ́ pẹ̀lú ìyára la yamurruna bimayin illa sharabu wọn ò ní gba bí omi kan kọjá àfi kí wọ́n mu omi ntán wala bishayin wọn à ní kọjá lẹ́gbẹ̀ẹ́ nkankan illa afsadu àfi kí wọ́n ba nkan jẹ́ àfi kí wọ́n ba nkan kí wọ́n bàjẹ́ yaj'aluna ilayya báyìí làwọn èèyàn ní ọba wa sábà mi pé tọ ìrẹ Jésù ọwọ abánibẹ Ọlọ́run ọba kọlọǹkó tó sànú wa abọ́lọ́wọ́ masiu dajjal àtúnṣe àgbákò yájújù àti màjújù lànàbí ẹni sáré salatu wassalam ó ní fàádìrún lọ nígbà máa ké pe ọlọ́run ọba fàyùmí tù wọn ọlọ́run ọba bá ní pa wọ́n nígbà ọba pa wọ́n tán ní tí ó tún wá ṣẹlẹ̀ tún wá ní wípé gbogbo orí ilẹ̀ yóò tún wá kún fún òórùn nípa àwọn yájújù àti màjújù tí wọ́n ti kú sí gbogbo orí ilẹ̀ yìí fàyàjì àrùn náà ìlàyà táwọn yóò bá tún wá pariwo wọn bá tún wá bá mi pé ọba tún jẹ́ abẹ lọ́hùn fàádì ọ̀hún lọ nígbà tún ké pọ̀ lọ́hùn fàyọ́tì sẹ́lẹ̀ sàmà àbẹ̀lẹ́mà ọlọ́run bá yọ wá rọ òjò láti sàmà fàyàmílòhùn òjò yìí lọ́lọ́run ó fi wá kó wọn ńlẹ̀ fàyọ́kùdàfọ̀ bí àjẹsàmìhìn fìlbáàrì gbogbo ara ara wọn pátápátá òkú òkú wọn wọn wà máa kódà sínú ibùdó ẹni pé àdéfì yìí òun náà tún ń ṣe àfimúlẹ̀ nípa pé Yájúj àti Májúj wọ́n padà wá sá wọ́n ń bọ̀ àsáyé o wọ́n padà sí ibi tí wọ́n sí ẹmọ́ wọ́n padà tún wọn lẹ̀ ń bẹ́ o nígbà bá wa dáyé ìwà àbàjẹ́ tí wọ́n wù ń jọ́kẹ́ náà lẹ́tí fi sí amẹ́lé òun náà ni wọ́n tún máa tún padà wo kódà yóò tẹ̀tún lágbára ju eléyìí lọ o. nínú àdìsí tí àbúrò rà tí ó gbà wá àní nàbí sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ ànábì ọlọ́wọ́n ba hadith àdìsí ń gùn nínú ala an àwọn Yájùj àti Májùj wọ́n jáde sáwọn èèyàn nígbà tí wọ́n bá jáde sáwọn èèyàn wayasbikuna al-miyah fayastakuna al-mā' gbogbo omi tí ń bẹ pátá wọn ò mú tán yányá wayafirru an-nāsu minhu àwọn èèyàn máa wá sá fún wọn fayarmūna sihāmahum fi samā' ọfà wọn wọn máa jù sí sámà fayarji'u mukhdabatan bid-dimā' yóò padà wá ní tó ṣe pé ó ti rẹ̀ ó ti rẹ̀ ó ti rin gbẹ́ndẹ́ fún ẹ̀jẹ̀ fayakulun wọ́n mọ̀ wá sọ pé kọ́hárùnà alàlẹ́ àrùdì aborí àwọn ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ wagalabna man fi sama àwọn tí ń bẹ ń sama náà àtúnborí wọn kó wọ́tàn ní ti agbára wọ̀n ló wàn àti ní ti gíga agajù ẹ lọ. kọ́ọ̀l fayab'athu Allahu azza wa jalla náwgàfàn fi aqfayhim ọlọ́run wàá rán kòkòrò kan bí ìdín báyìí ọlọ́run wàá yóò rán sí wọn yóò dẹ́ sí wọn yóò sọ mọ́ wọn nípàkọ́ kọ́ọ́l fàyà lẹ́kọ̀ọ́hún yóò sì kó ìparun bá wọn wọ́n lè di nafsu muhammad bìyàdì mo fún lọ́wọ́ bá tí ẹ̀mí muhammad ń bẹ lọ́rẹ̀ mi ì búra o ìnàdàwọ́ abalẹ̀ àròdè àwọn dáàbà àwọn ẹran tí ń bẹ lórí rẹ̀ làtúnṣmínú wọ́n sanra láti bí kú mbètè àwọn yájújì àti màjúj ètí wọ́n máa jẹ kódà wọ́n tó bó wọ́n ó máa rìn wọ́n máa yan fanda láti bi ẹran yájúj àti màjúj léè tí wọn ò rí jẹ wàtàṣkara ṣàkìrán àníṣe ibi ọyàn wọn yóò jẹ ní tí ó tóbi tí ó kún fún ọyàn pọ̀ látàrí yájúj àti màjúj òkú wọn ètí wọn ti jẹ wàtàṣkaru ṣàkìrán àníṣe àwọn dáàbà àwọn ẹranko ilẹ̀ wọn ó kún lẹ́ran lára ara wọn ó kún fún ẹran látàrí lùhùmíhìm ẹran òkú ń bètè yájújù àti Majuj léè tí wọ́n ti jẹ́ sádù Yajuj àti Majuj báwo ni ó ṣe rí a ti sọ lẹ́ẹ̀kan nípa pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ nípa ìpìlẹ̀ bí wọ́n ṣe mọ odi yìí yẹn nípa Yajuj àwọn àti Majuj nígbà tí ọba bí ọba Dhul-Qarnayn bó ṣe ṣe wọn mọ́lé pẹ̀lú odi etí ama lámàgá yìí odi yìí ó ní ọmọ padà sílẹ̀ si níjọ́ kan nígbà ọba sí ànábì sọ nípa báwo ni sísí rẹ̀ báwo ni yóò ṣe rí nínú hadith ètí àgbà wá látọ̀lù jùsọ̀ náà ọba sallallahu alayhi wa sallam ànábì sọ pé wa yahfirunahu kulla yawmin ó dì yìí lójoojúmọ́ ńlá wọn Yájúj àti Májúj òní wọn máa gbẹ́ wọn sáfẹ́ bí wó lulẹ̀ hátà idha kaadu yukhriqunahu nígbà bá ti pẹ́ bá fẹ́ tíyàn fẹ́ sẹ́lu lẹ̀ tán kọ́ọ́lẹ̀ lẹ́dí àlẹ́yìn ẹ̀ńtọ́jọ̀gà fún wọn yóò sọ fún wọn pé èrìjìrún ọ̀yá ẹ máa lọ ẹ̀yà lọlé tó bá lọ́la á wà wù á bìwó pátápátá nígbà bá lọ́la ńgbà tí wọ́n bá dé yóò tún padà díjú bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ hátà ìdá balagu muddatan tí edi pé àsìkò tí Ọlọ́run subhanahu wa ta'ala tọ́ da pé wọ́n jáde nígbà tí àsìkò tó bá tó wọ́n tún máa wú ó dín bí a ṣe máa wú ó ṣùgbọ́n gbàǹbá wù débì kan ẹ̀ńtọ́jẹ́ olórí wọn ọlọ́run wà á fi sílẹ̀ ní pé kó sọ pé insha allah pé lọ́la níbi tá a mọ́dé yìí tọ́ba lọ́la á wà á parí ìyókù níjọba rántí ṣe insha allah níjọ nígbà bá padà dé níjọ kejì yarji'un wa wakayhatihi hina tarako bí a ṣe filẹ̀ oníwọ̀n wà á ṣe bá a fayakhruqunahu wa yakhrujuna ala nnas wọ́n wúwo dì wọ́n wúwo nígbà bá wù tán wọ́n wà jáde sáwọn èèyàn nígbà bá jáde fọyẹsítàkù nàlmìyà gbogbo omi pátápátá òní wọn ò mọ tán o wọ̀yẹ̀fẹ́ rò ní àsomínú àwọn yóò sì máa sá fún wọn wọn ò ní fẹ́ dúró dè wọn. yẹn pé àwọn àhàdífì yìí ó ń ṣe àfimúlẹ̀ nípa pé àwọn ẹ̀dá tí a burú lẹ́dàá yìí yẹn ni pé èkíní náà nínú àwọn ọmọ anabi adam aleyhi salatu wa salam ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀ wá aburú wọn àti jíjáde wọn ó ń sàmì pé àlùkìámà ó ti súnmọ́ àti pé ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ń sàmì pé àlùkìámà ó ti súnmọ́ lára àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ ńlá gbáǹkọ́gbì ìṣẹ̀lẹ̀ ńlá ó ní alkhosofatu thalatha ilẹ̀ ríri èyí ó ṣẹlẹ̀ láwọn àyè pàtàkì pàtàkì mẹ́ta lórí ilẹ̀ ní ìbámu sí àwọn hadith tó wá látọ̀dọ̀ jìṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam nípa pé àwọn ilẹ̀ rírí èyí tí ó ṣẹlẹ̀ yìí àmì kan lọ́jọ́ o nínú àwọn àmì èyí tó ń ṣe àfimúlẹ̀ pé alùkìámà ò ti súnmọ́ ẹ lórí àwọn ilẹ̀ rírí yìí àárí nínú àwọn hadith ìtọ́wá látọ̀dọ̀ jìṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ìkíní nínú hadithi Hudhaifa ibn Usaid kọ́lọ̀ ń kọ́ bá sí i. أن رسول الله صلى الله عليه وسلم قال إن الساعة لن تقوم حتى تروا عشر آيات فذكر منها وثلاثة خسوف خصف بالمشرق وخصف بالمغرب وخصف بجزيرة العرب òjíṣẹ́ náà صلى الله عليه وسلم sọ pé inna sa'ata dájúdájú ọjọ́ àlùkìyàmà kò ní ọjọ́ àlùkìámà kò ní í tí ì wáyé o hátà tààrọ̀ aṣọ̀rọ̀ àyàt tẹ́ fi rí àwọn àmì mẹ́wàá kan táwọn ìṣẹ̀lẹ̀ ńlá gbáǹkọ́gbì mẹ́wàá kan tí ó fi ṣẹlẹ̀ fàdákàrọ̀ mìnìyà ànábì wa sọ nínú rẹ̀ dára ń tọ́da kọ nínú rẹ̀ ní wàtálà àtàtà khusuf onílẹ̀ rírí mẹ́ta ètí ó ṣẹlẹ̀ khusum bil mashriqi ìkọ́ wáyé ní ìlà oòrùn ìkejì ó wáyé ní ìwọ̀ oòrùn ìkẹta ó sì wáyé ní erékùṣù ilẹ̀ Lárúbáwá nínú àdìfí mi ètí mùsàlámà tí ó gbà wá onísàmìtì Rasulullahi sallallahu alayhi wa sallam yakul ó létí wọn báyìí wọn fi gbọ́ tí òjìṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam ti ń sọ pé lẹ́yìn tó ń ba lọ tán o yóò ṣẹlẹ̀ lẹ́yìn mi khasfun bil mashriqi ilẹ̀ rírí yóò ṣẹlẹ̀ nílà oòrùn èmi yóò ṣẹlẹ̀ ní ìwọ̀ oòrùn wa khasfun fi jaziratil arabi ìkẹta yóò wáyé ní erékùsù ilẹ̀ Lárúbáwá qultu ya Rasulullah mama wa wọn wá làwọn béèrè pé eré òjíṣẹ́ Ọlọ́run ba ayukhsafu bil ardi wa fi wa fina salihun báwo ni ó sì wáyé báwọn eré òjíṣẹ́ Ọlọ́run ba ilẹ̀ ó sì wá rí ilẹ̀ ó sì alanu tí ó máa gbá àwọn èèyàn mi táwọn ẹni Ọlọ́run àwọn ẹni rẹ̀ tí wọ́n sì ń bẹ láàrin wa Ànábì bí ó ṣe rí náà kí ni tí ó jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ti ẹ̀fín nínú ní àwọn ẹni rẹ̀ tí ń bẹ láàrin yín ìdá aktharo àlùwà alkhobatha nígbà táwọn ẹ̀dá tí ń bẹ láyé ńgbà náà tí wọ́n bá ti pọ̀ jù lẹ́sẹ̀ ètí mutí yóò mutí ètí ó ń ta tẹ́tẹ́ yóò ta tẹ́tẹ́ ètí ó ṣe sìnà yóò ṣe sìnà ẹtì ẹ̀wọ̀n tí wà ń ṣẹlẹ̀ ládùúgbò tiwa láwùjọ tí àyíká wà lásìkò yìí ẹ ẹ̀já bẹ̀rù ọlọ́wọ́n bá gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ńlá ni bírò àwọn ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ báyìí tó bá ti ń pọ̀ lórílẹ̀ ayé táwọn ẹni ọlọ́run ti hàn sí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ò ní náni àwọn ẹni ọlọ́run tí ó fi fìyà jẹ wọ́n tí ẹ̀ pa wọ́n run abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ọlọ́run mọ̀sánú wa o àṣetọ́ ni ẹni ẹ̀kọ́ èyí tó ṣe wípé ó ń lo àwọn èèyàn ńlòkulò yìí ọlọ́run máa gbé jìnnà sí wa ẹ́ tó ọlọ́mọ tiẹ̀ nù ẹ́ àti ẹ̀rí ètò tiẹ̀ sí pé òun gán tún lọ́mọ rẹ̀ ńlé wọn látàrí pé òun àti ìyá rẹ̀ tó jẹ́ ìyàwó fún wọn ti jọ ṣe aáwọ̀ ti wáyé láàrin ara wọn òun ti gbalé ọkọ míì lọ bí ó sì lọkọ bọ́ lọ súpọ́ ńlé ìyá rẹ̀ ní àtún wá gbọ́ pé bàbá ó sì tún ń bọ́mọ rẹ̀ tó obìnrin ó tún bá a láṣepọ̀ ẹsẹ̀ burúkú làwọn eléyìí ń lọ jẹ́ ìdákan bílẹ̀ ó sì máa lanu tí ó máa gbáwọn èèyàn mi yìí àlùwọ́kọ̀ àti hadhi al-khusufat njó tiẹ̀ ti ṣẹlẹ̀ bí àbí yóò ṣẹ̀ ṣẹlẹ̀ ní eléyìí jẹ́ ti àwọn àfa tí wọ́n tún dá sí ọ̀rọ̀ méjì ni làwọn àfa sọ lórí abala yìí àwọn kan nu wọn wọn ní rárá o wọn ní kò tí ì ṣẹlẹ̀ o wọn lè tànà bí n wí gangan kò tí ì wáyé a sì nínú ọtí a wípé ó ti wáyé yẹn ni pé hadhi al lámùtákà gbàǹdù àyìnà àwọn afáàtà sọ pé kò tí ì wáyé bí kò sí pé lára àwọn ìṣẹ̀lẹ̀ ńlá gbáǹkọ́gbé ní alladhi lam yadhhar minha shay'un lẹ́yìn tó sọ pé nǹkan kan nù rẹ̀ kò tí ì farahàn wọ̀nyí ká ní báàdùn lọ́la máa bó tilẹ̀ parí náà àwọn afáàtì sọ wípé ó ti ṣẹlẹ̀ o nínú àwọn tí a sọ pé ó ti ṣẹlẹ̀ ẹni asherif albarzanji so òun sọ pé ó ti ṣẹlẹ̀ nínú tíra rẹ̀ tó pè ní al ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn àfáàní wípé lam yahduth shay'un minha gbogbo àwọn àṣẹlẹ̀ gbáǹkọ́ gbìtánàbí sọ pé yọ ṣẹlẹ̀ òun ní pàtàkì jùlọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ilẹ̀ tí ó lanu tí ó máa gbáwọn èèyàn míì pé kò tí ì wáyé o ilẹ̀ ń rí lọ́pọ̀lọpọ̀ àyè ní tòótọ́ ṣùgbọ́n ìtànàbí gbà lérò gbogbo orílẹ̀ ayé pátápátá òní yóò ti ṣẹlẹ̀ àwọn ìtí à ń sọ pé wáyé ó ṣẹlẹ̀ yìí láwọn àyè kọ̀ọ̀kan ńlọ́kà ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtí à ń wí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn yóò lágbára pọ̀ o takuna azimatan wa amatan òun ó tóbi pọ̀ yóò sì kárí gbogbo ààyè lọ́pọ̀lọpọ̀ lórílẹ̀ fi mashariki amagaribia yálà nílà oòrùn ni àbí wọ̀ oòrùn ni àbí ní erékùṣù ilẹ̀ lárúbáwá baba ibn hajar kọ́lọ̀ ń kọ́ba nìkẹ́ wọn wọ́n ní wakọ̀dí wújìdá alkhọ́sù fíìmà wàá dín à bó ti jẹ́ pé kílẹ̀ ọ̀la kó gbà èèyàn mi yìí ilẹ̀ rírì yìí ó ti ṣẹlẹ̀ láwọn àyè tó pọ̀ ولكن yuhtamalu أن يكون المراد muradu ثلاثة khusufi thalatha على ما وجد. سبيت ṣùgbọ́n tí wọ́n gbà lérò léè tí wọ́n máa jẹ́ àmì kan ìṣẹ̀lẹ̀ kan tó ń sọ pé ayé ti fẹ́ parẹ́ o òun ó tún pọ̀ yóò lé kan lọ́rin ju àwọn ètí tí ń ṣẹlẹ̀ léè ti ń rí ń lọ kan yakuna a'dama a'dama minhu makanan aw ó lè jẹ́ pé àwọn àyè tí ó ti ṣẹlẹ̀ yóò pọ̀ yóò tóbi jáwọn èdè tí ń ṣẹlẹ̀ lọ tàbí kó jẹ́ pé òdiwọ̀n bí ó ti ṣẹlẹ̀ yóò ti lágbára púpọ̀ jù abiláwọ̀ bá subhanahu wa ta'ala kọ́lọ̀ bá kí ó sànù wa ọjọ́ àlùkìyàmà ọlọ́njọ́ dẹrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o yẹn ni pélé yìí náà lára àwọn àmì ètò ń ṣe àfimúlẹ̀ pé àníṣe ilé ayé yìí ó ti fẹ́ parẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ àjẹ́ àtúbà ẹ̀jẹ̀ àrònúpàwọ̀dá ẹjẹ́ asẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbólóhùn inna hudna ilayk asẹ́rí padà lọ asẹ́rí padà wá sọ́dọ̀ rẹ ọlọ́run àtúbá kó n bí ẹ̀ṣẹ̀ ọlọ́run wá forí ẹ̀ṣẹ̀ jiyàn nìkọ̀ọ̀kan wá ṣe á lẹ́rú tọ́ tẹ́wọ́ gbà ṣíjú àánú rẹ ṣì wò wá já lè jìnà sẹ́sẹ̀ má já lè dé ìdí ẹ̀ṣẹ̀ láìláì o wọlé ìpè méjì èrè ọlọ́run ọba ìṣẹ̀lẹ̀ míì nù àwọn ìṣẹ̀lẹ̀ míì bákan náà ètí ọ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì léyìí tó ń túmọ̀ sí pé àníṣe ilé ayé yìí ó ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán ó ń lè fín ètí ọgbà gbogbo ilé ayé pátápátá ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí bí ọ̀fìn kìíní ó ṣe rí lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń bá jẹ́ kèfèrí gbogbo ara rẹ̀ pátápátá ń lè fín òní yóò ti máa tú jáde ẹ ọlọ́mọ sànú wa o àwọn àṣẹlẹ̀ gbáǹkọ́gbè tí ó ṣẹlẹ̀ náà kó tó di pé ayé yóò parẹ́ nínú Suratul Dukhan ayé ẹlẹ́ẹ̀kẹwàá sí kọkànlá níbẹ̀ ẹ̀rí ẹnu látinú alukur'an karim ó tún lẹ́rìí nínú hadith náà nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àyà tí mo wí nínú suratu dukhan àyà ẹlẹ́kẹ̀wá sí kọkànlá ọlọ́run ní fartaqib yawma ta'ti samaa bidukhanin mubin yaghsha an-nas hadha adhabun alim rabbana ikshif 'anna al-'adhab inna mu'minun ìtumọ̀ àyà ni wípé ọlọ́run lórí òjíṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam bùkẹ́díwọ̀ fi wọ́n lẹ̀ máa retí fáwọn kẹfìrí yìí lẹ̀ sáà máa wò wọ́n ràn àsìkò ya wọn ó ti fẹ́ẹ̀ tó yẹ́wò mẹ́ta àti sàmà òbídò họ́ọ̀nì mọ̀bíìn nígbà tí ojú sámà tó bá kún fún èéfín tí sámà tó bá dé tó ń tèéfín èéfín tó sọ pé yóò hàn pé yaksha nas yóò bu gbogbo yẹn ní dáadu hadha adhabun alim ìyà ẹlẹ́tẹ̀ ìlérò lélẹ́yìí jẹ́ yẹn pé tùmọ̀ àyà ni wípé intadhiri ya Muhammad ilé òjísẹ́lá Muhammad intadhiri báwo láyé lè kó fara máa retí ntọ́ máa retí fáwọn kèfèrí bùkẹ́dìwọ́ máa wò wọ́n títí tààtì sàmà òbìdọ̀kọ́ ni mo bí n tí sàmà tí ó fi mú èéfín ètí ọ̀hán tí ò ní pamẹ́sẹ́nì kankan tí sàmà ó fi gbé dé èéfín yìí yaksha nas wòye ọmọhùn kò sẹ́ńté èéfín tí ò ní bò èéfín yìí nígbà ọba dé ń dàda àlìkà yòókọ́ ọ̀rù láwùn wọ́n mọ̀ wá sọ fáwọn kẹfìrí wípé hadha adhabun alim ìyá ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rọ ńlọ ti dé wọn wọ́n máa sọ eléyìí fún wọn taqri'an láti lè bá wọn fi bá wọn wí. aw yaqulu ba'dum li ba'din dhalika tàbí kọjá pé apá kan náà kẹfìrí òní wọ́n máa sọ eléyìí fún ara wọn. kí wàá ní tí a gbà lérò pẹ̀lú èéfín yìí ǹjẹ́ ìfín yìí ǹjọ́ ti wáyé bí àbí ò tí ì wáyé táìpọ̀ ti wáyé àlùwà min al-ayat al-murtaqaba sí lára àwọn àmì èyí tá à ń retí tí ó máa ṣàpẹyẹ pé ayé ti fẹ́ parẹ́ òní bí àbí ńkọ́ ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ lórí eléyìí níjókòó tí ń bọ̀ lágbára lọ́wọ́ bá a máa tẹ̀síwájú lórí abala wọn afọlọ́wọ́n bá afọkànṣó rẹ̀ àfi bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa o ṣàlẹ̀ tí ó lè kú lórí ìmánì o rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar.